Drill 30. Practice the following phrases. Otawe. Otawe. Niwoyi. Niwoyi. Adubo. Adubo. Okala. Okala. Níwèé yìí. níwèé yìí sọ́tún yìí sọ́tún yìí ó wà níbẹ̀ ó wà níbẹ̀ wọ́n wà lọ́jà wọ́n wà lọ́jà ìgbẹ́kẹ̀lé ìgbẹ́kẹ̀lé kò fẹ́ kẹ̀kẹ́ kò fẹ́ kẹ̀kẹ́ ó wẹ̀ lánàá ó wẹ̀ lánàá má dá kẹ̀kẹ́ má dá kẹ̀kẹ́ àtúnkà àtúnkà àtúnkà àtúnkà ó sì tún kàwé. ó sì tún kàwé. End of drill 30.